ọdún iléyà ó ti súnmọ́ àwọn dára àti tiẹ̀ wà ní ìlú mọ́tà àwọn náà sì mọ ọmọ àyíṣẹ́ ọ̀la tí í ṣe kẹjọ nínú ìgbọ̀lẹ̀ hijja ọ̀là ń pè ní nínú Islam ìní àwọn alálàájì tí ti wà gbéra ẹ̀ńtọ́lọ̀ bá ní ọwọ́ Saudi Arabia lọ́la kò sí aburú mbẹ yóò sì bá hajj kódà láti gun àràfà oní ọba hajj tí wọ́n bá fi lè kúrò láràfà lọ́dọ̀ apákanú àwọn onímọ̀ hajj ti bọ́ nìyẹn tó o bá fi lè níjọ apákan ní o ọba ti dúró lórí before that time ìlú ẹni bẹ́ẹ̀ kò ní hajj yẹn fún ọdún yẹn báwọn aláàjì tí wọ́n múra ìjọsìn fọlọ́ bẹ́ẹ̀ náà ní káwọn sáà lọ sí hajj náà káwọn náà máa ti jọsìn fún wa tiwa àwọn wa ti sàlàyé fún wa láti gbà tí ìdòlè hijab ti wọlé òun náà láti bẹ̀rẹ̀ ìbáàdà lórí pé ká máa fọ ọlọ́run ọba mọ́ ká máa bí tóbi ká máa ṣe oríṣiríṣi ìjọsìn nínú ẹ̀ náà làwẹ̀ wà nínú ẹ̀ náà ìnáwó ẹ̀ǹtí ọ̀fẹ́ pa ẹran kókóra ró láti mú nǹkan kan kúrò lára ní ntáǹpé ní àtàfàt nínú ṣẹ̀ríà ó náà bí èkánná gígé bí irun gígé lára kókóra ró ń pa rẹ̀ ńlọbi ń pé jù tùmọ̀ tó bá mú kúrò lára pèsè kó wá dúró ẹran pípa àbóṣe nǹkan ìwọ̀ pẹ̀lẹ́sẹ̀ rárá so nínú tá a fẹ́ jù ní pé kókóra ró ń pa àwọn nǹkan wọ̀nyí tó wá ti mọ̀ yìí pé òun ó ṣe ni òun ọ̀pẹ̀ràn ajẹ́pẹ́kùsù tó wọlé yóò ti rí ìkànnà rẹ̀ dáadáa ìgbẹ́ tí ọmọ gbọ́n tó wọlé tí ìkànnà rẹ̀ tún sọ̀bọ̀lọ̀ sọ́wọ́lọ́ tó tọ́ bá ti kò sí wọ̀ bẹ́ẹ̀. ìjọ tuntun á fẹ́ ṣe ní ọdún kù ọ̀la tí ìdílé ọ̀sánlẹ̀ òun náà ni àwòjú gbà tó wà nínú àdìsí àdìsí ọ̀sọ́lá náà àdìsọ́lá yìí pé àwòjú yẹn bá gbà ìjọ àràbá yọ pa ẹ̀sìn ọdún kan ti ti lọ àtọ́dún kan ti ń bọ̀ tó parẹ́ ní ẹgbẹ́ àníyàn òdodo tó fi gbà á tọ́lọ́ fi ìtàwọ́ gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́ fún fi rọrùn fún wa tó fi gbà á lọ́wọ́ wa ní ìjọsìn ìyẹn níjọ Sunday ti ṣe ìjọ àràfà ìjọ àràfà ni lórí ìdè ìfẹ́ ìjọ àràfà náà ní lọ́dọ̀ ọlọ́run torí táwọn onímọ̀ sọ̀rọ̀ yìí pé ìtì ẹ̀ ń bá ń ṣe ìjọba lórí mọ́tíkà tó bá ti kéde iná ni ọmọ jẹ́ àràbà fún àwọn àwọn àwọn àwọn àwọn alálàyé àtijọ́ o àtijọ́ wa o pé nígbà tó ti wá ń parí lọ káwá rí oṣù lọ́dún twenty eight oṣù twenty eight ní ajẹ́pà ti tẹ́lẹ̀ lọ àwọn tí wọn bá ti ájú yẹn ṣùgbọ́n àwọn tó ń kéde oṣù wọn ń gbìyànjú lórí ẹ̀ dáadáa tó àti ìròyìn kan ìpè bóyá àti kan tẹ̀lẹ̀ tó kọ́ lọ́kọ́ gbà ní ìbáradà kó tó ní ọ̀rọ̀ lẹ́yìn àwẹ̀ kábàgbà ní sunday níjọ monday òtí ọlọ́ọ̀kan lọ́la àjọkọ́là fún ẹgbẹ́ kò sí nǹkan kan tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù nínú ìbáradà ju kéèyàn pa ẹran lọ níjọ mọ́ndé yẹn ìyẹn ní kílẹ̀ ìgbà tí èèyàn bá ti ṣe nǹkan ọ̀ràn yẹn tó yẹ kó ṣe èdè kíkọ́ wá ní lẹ́mìí kó wọ́n pẹ̀ràn ẹ̀ràn lọ́lọ́run nífẹ̀ẹ́ sí ju kọ́mọ́ wá o òun ìrọ̀ ìfi ń sọ̀kọ́ yẹn o nínú kí àtìgbọ́rẹ́ tí èèyàn tó ń ṣe fọ́lọ́ ọjọ́ náà kò sí ti ó lè dàbí kéèyàn pa ẹran fọ́lọ́ ajẹ́ wípé ẹran jẹ́ ọ̀rọ̀ àgbàlagbà lẹ̀ kọ̀yọ́ ọkùnrin lẹ̀ obìnrin lẹ̀ kọ̀yọ ọkọ lẹ̀ kọ̀yọ aya lẹ̀ èèyàn gbọ́dọ̀ pé nítorí pé ọkọ mi fẹ́ pẹran kò ní ìdíkẹ́ mi náà pẹran rárá o òṣèlú yìí ní Islam ọkọ rẹ fẹ́ pẹran kọ́lọ́ bá ti fún wọn náà wọn náà pẹran rẹ ó ti ha ẹran wọn náà ha ẹran náà ni ọmọ kékeré tó ní yálà ó ti ń sin ẹran kan ní tó ti wọ àbí ó jogún owó kan ní kan ní tọrọ ọ̀rùn tó wọn ara ẹran. fún wọn pa fún òṣèjọ ìjọ náà àfẹlẹ ìlú islam torí pé ọmọ kékeré tí ọba ti bàlágà ní islam tọ́ba ká ìdá ọlọ́run ní káwọn láìka ọmọ kọ́ lẹ̀ ṣùgbọ́n tọ́ba ti dáadáa wọ́n mọ̀ kọ́ kalẹ̀ fún kí ọmọ dé bá níwájú tọ́lọ́ tòtí túmọ̀ sí pé àǹfààní ń bẹ fọ́ mi kéé náà láti kókó náà ọ̀pá ẹ̀ràn ẹ̀ tí ò sí ní tí ò sí níyàwó kò túmọ̀ ìfọwọ́ á ní bẹ́ẹ̀ náà sì ni ẹ tí ò fi lọ hajj kó wá nígbà tó ò fi lọ hajj ò fi wọlé ya ọ̀rọ̀ sọ́kùsọ̀ nìyẹn àbí kọ́ sọ pé nígbà tó ò ni wọn ò ya ni wọn gbọdọ̀ wọn pẹ̀rẹ̀ wọn rárá o kò fún mi nínú ìlà ẹ̀ńtọ́rọ̀ bá ti ṣe ìrọ̀rùn fún pa àbí ìrọ̀rùn owó tí ó fi ṣe kéde tí àbí ìrọ̀rùn wípé àwọn ọmọ rẹ̀ ń bẹ ẹgbẹ́ ya rẹ̀ náà fún tọ́lọ́ bá ti ìrọ̀rùn yẹn fún inú súnà mọ́ akádà súnà àdínkù sọ́lá nǹkan àkàkámọ́ òun náà ní pé kíni o òun náà ní pé kí ẹran ní ọjọ́ ọdún yìí. èyí tí ìmọ̀ ẹran iná ní bàbí mọ́tòlá ní bàbí mọ́tòlá ràkúnmí màálù lẹ́lẹ́sìn ẹ̀kẹta òun náà ní àgbò lábẹ́ àgbò náà ní àwọn ewúrẹ́ nìṣòro àti ewúrẹ́ tiwa náà bá ti náà ní ìrànṣẹ́ náà ní ọ̀dọ̀ wa ló tẹ̀lé ntọ́ba ti yàtọ̀ síyùn èèyàn fẹ́ràn jẹ ní kọ̀páléyà òbí yàn bá ní gàlà tó ti dè mọ́lẹ̀ ẹran jẹ ní tètè léyà lọ́pàá torí gàlà bí ẹ bá pa ọ̀yà níjọ ọdún kìí ṣe léyà ní ṣe o ọ̀sẹ̀ lásán ni o tó ìta fi ti bàyí mọ́tòlá ní àǹkó náà ni a máa fi ń pa ẹ̀ràn Islam táwọn onímọ̀ sọ òun náà lẹ́nu ti rí pé nínú owó tí ó nà tí dòlè níjà yóò fi parí. ọyọ ẹran lẹ gẹbi mọtàbù màlìkíyà owó tí ọ̀nà tébù lè níjà yé parí dòlè níjà ó ti parí lẹ́yìn bíi ẹ ogún ọjọ́ tàbí ẹ ogúnjọ́ bíi ẹyọ kan lẹ́yìn iléyà ìní ọ̀parí ẹ bá ti pé lẹ́yìn ìnáwó tí ọ̀nà nínú ọdún tí ó lò parí ìyẹn nínú lọ́wọ́ àti òwò parí ọyọ ẹran lẹ kò sì di ẹ̀ tọ́lágbára nínú sẹ̀ríà àbí ọ̀rẹ́ tí ọ̀yà lówó. ó sì lọ́nà tí ọba kan tọkọ̀kan balẹ̀ òun náà o ìsọkúsọ ọ̀rọ̀ ní ká sọ pé àìyáwó tẹ̀sì ìtọ́jú òdodo ni pé kìí ṣe túláàsì ní tẹ̀sì ọ̀rọ̀ ìjọba ti tẹ̀lé àmì yẹn kìí ṣe túláàsì ní káyáwó tẹ̀sì ìmọ̀ bá a ti máa ń bí a bùkátà ara wa tá a lọ tọ́ gbẹ gbèdégbélé bí yá nínú náà kò sí nígbà tó kàn bá ti balẹ̀ lórí ìgbà tí ọgbà tí ọgbà tán bẹ́ẹ̀ tó gbé sálárì rẹ̀ wọlé ẹgbẹ́ bíi túrú àsìkò tá a wà lọ́dà fèsì yìí o tó lórí tí wọ́n ní ìsinyìí àti pẹ̀lú àwọn ọlọ́run adé ọlọ́run ló kù tó ti mọ̀ pé sálárì rẹ̀ wọlé àbọ̀ lọ́jà ti ń tà tí o ti kù tá ń gbà lọ́dọ̀ kò wá ní owó tó ti déédéé tó lè fi pa ẹran jọ mọ́ndé tí ń lọ yìí kò sí wọ̀n bí ẹnì kìíní ẹnìkejì tí ó yà lówó kò kọ́ba ara rẹ̀ gbọ́ bá dẹ̀ yàn ọdún tó dùn fún wọn lọ́nà tó bá dà tó tòtàkó sínú ọ̀lọ́ tó dàgbé má jìlé lọ jẹbi táwọn onímọ̀ sọ tó ti wà lákọọ́lẹ̀ sí ìsọ̀rọ̀ ìgbọ́bọ̀yà àtúnṣọ̀rọ̀ yìí lásán kò sí wọ́n ti kéèyàn yáwó fún táyì tọ́ba ti dẹ́gbẹ́ ọ̀nà tí ó gbà tán ọ̀nà tọrọ ọ̀nà ìgbọ́n òkú láti bẹ̀rẹ̀ lórí so kọ́lọ́kọ́lọ́ wà láti ẹran tá a fẹ́ rà ìtọ́ pàtàkì tún bẹ́ẹ̀ olóyìn pé tí má jẹ̀mú sẹ̀ríà ó pé sí lára ẹran tá a fẹ́ rú àti tá a fẹ́ rà tí má jẹ̀mú sẹ̀ríà ó pé sí lára kọ́là kù ní gbogbo àléébù tó lè kó bá ẹran rẹ̀ ẹran rẹ̀ tá fẹ́ jẹ torí ẹ̀ àwọn ìmọ̀ọ́mù wa kà fún abẹ́tẹ̀rọ anúnọ́tò àdìgbà nígbà sọ́lá mi yẹn ipe ẹran tá a bá fẹ́ rà kọ́bọ́dọ̀ jẹ́ pé àlìmọ̀rí lọ́kùnrin báyìí mọ̀rọ̀ tó wa aláìsàn tó yẹ pé tí yẹn bá wù báyìí yọmọ pé àìsàn ti rẹ̀ ìwé rẹ̀ báwọn tí yóò dínà sí kódà bí ìtọ́rọ̀ léyà ó lè àfẹ́sì fẹ́sì yẹn náà àlàáfíà ìyẹ̀wò náà lè àfẹ́sì ẹran tí ń fọ́ ìgbẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lọ́ba kọ̀ dálẹ̀ rẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ti ń gba ilé rẹ̀ tó ń gbá mi lọ́yọ̀ kọ́lọ̀ oríṣiríṣi ẹ̀jẹ̀ rẹ̀ bí ọ̀wọ́ táwọn onímọ̀ ọ̀gbọ̀n ní pé tó bá ti jọ ọ lé yá lọ bẹ̀rẹ̀ ìjẹ́ yẹn ọlọ́run ìgbà tí ẹ̀jẹ̀ ti kọ̀wé sí lọ́wọ́ tó bá jọ lé yá lọ bẹ̀rẹ̀ ìjẹ́ ọlọ́run ìgbà tí láàárọ̀ lé yá yára kí á ní sẹ́rìn sí àgbẹ̀ ìmọ̀ọ́mù ti ti pẹ́ràn bísí ṣùgbọ́n kì í yà kíléyà tó dé kò sì mọ́wọ́ dúró tó sì jẹ́ pé yíyà ìbẹ̀rù bá ní pé á ah, ìgbẹ́ yìí ṣe ó wà ọ̀dọ́mà gbàgbọ́dọ̀ jìnnà ní. àbáàrí lọ́ọ̀kan àlàárídá àlùbáyínú dọ́lẹ́rùmá àlàájífà àbọ̀ àlàájífà àlùbáyínú dọ́lẹ́rùmá. ẹ wò lọ́ọ̀kan báyìí ó wù ẹ́ ẹ́. ìgbà míì yóò rí ẹran sẹ́kẹ́ ẹ̀fọ́n ààrẹ gan bó ti sílera wọn èèyàn ó sì máa kọ́ ọ̀kan báyìí lára rẹ̀ ìlú ẹran báwọn ẹ̀mọ́ra ẹ̀yọ́ kọ̀ọ̀kan yẹn ẹ̀sọ́ra wọn. bẹ́ẹ̀ náà ni àlàáríjà àlùbẹ́ni àrùn tó hà èyí tó fi ké atúrú ẹsẹ̀ mẹ́ta ló fi lílẹ̀ ìtẹ́nu ti lọ́ka sókè tí ọba àárín gan kò ní rìn bí àbòrò kù gbogbo ara yóò fi gbéra pé kẹkẹ ẹsẹ wọn mọkànlẹ nítorí pé ń lò àbúrò lò ẹ ti rí pé lọ́ọ̀ ká eléyìí ara ẹ̀yà àjìnà sí ẹ má fi palẹ̀ yá ẹ̀yà àtàlẹ́ nàbí wà sọ́lọ̀ máa wà lè sọ́lọ̀. bẹ́ẹ̀ náà ni ìtọ́kọ́ lójú méjèèjì tí ò ti ẹ̀rí náírà ṣùgbọ́n ìkànnì sọ̀tàrà mẹ́rin sọ ìtọ́kọ́ lójú náà. àlàáwọ̀ òṣèlú yìí nù àwọ̀ ọ̀gá ìfẹ́ ìtọ́jú ẹ rí ẹgbẹ́ kan náà ní fi ń jẹun ẹgbẹ́ kan náà ní jẹun ní fi ń jẹun ní fi ń na àti ọ̀dọ̀ ẹgbẹ́ ti jẹun jẹ́ ti bẹ́ẹ̀ náà ya àwọn ìmọ̀ sọ pé kọ́ lójú méjèèjì náà àwọn àlékún ti wà lára tí wọn bá ti fi oúnjẹ bọ̀ lẹ́nu kò ní rí kò ẹ mọ̀tò pàdéyà bó tẹ̀ sí ẹ̀jẹ̀ pé àwọn alágbò ní inú títì ọlọ́run ká àbúkú kó wà káwọn àwọn àti ò ń sọ pé rárá àwọn pé rárá lójú bá fọ́ òní níyà rẹ̀ bá kó òní jẹ kókó dáadáa yóò rẹ̀ méjèèjì bá fọ́ olówó rẹ̀ kókó tó dáa jù ní ẹran rẹ̀ náà láti mí. ìgbà àfẹ́lú mẹ́rin bíi sọ́kọlọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́dẹ alólàlàfíà ibi lójú tó bá kọ́ lórí wa ní ọ̀nà pàdé lójú méjèèjì náà bá kọ́ ojú kan kọ́ tó láti fún un àléébù rẹ̀ tó lékún yẹn kámọ́tì yẹn kámọ́tì pàdé yá kásọ̀rọ̀ àwọn ẹ bá wá pàdé ọdún ọ̀pọ̀ ẹ̀rọ jẹ̀lẹ̀ pẹ̀lú nípa àdìsí àdìsí ọ̀sọ́là mi orúkọ tí ń bẹ fẹ́ràn àwọn ẹran yẹn nípa àìsàn tí bá ń ṣe wọn. èyí tó ṣe yí pé jàrúbáwò ni kúrú náà ni ìní bẹ lára rẹ̀ irun ara rẹ̀ kiri èyí tó wà rẹ̀ ti pọ̀ jù awọ gẹ́gẹ́ tí ń rí ẹ má tó parí mo dáa pé díẹ̀ náà níbi tó rí ń bẹ̀ kò sí wọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti papọ̀ jù tó ti kọjá àdáta ara rẹ̀ ẹ mọ̀ tó palẹ̀ yá mọ́ bẹ́ẹ̀ náà ní ìdílé pé tó bá ti lanu báyìí ìlà ni ó mọ̀ òun ọgbàlẹ̀ ní kíkọ́ ẹni kọ́ mọ̀ sáàtà ẹ̀rẹ̀ ń ṣe àjì ìfúnilá ẹ mọ̀ tó palẹ̀ yá. èyí tó ṣe ike agbẹ̀rẹ̀ ti kọ́ lù wèrè ti kọ́ bó ti wà láàrin ìlú náà lọ́wọ́ láàrin ọ̀rọ̀ kò sí tí ò lè kàn bí ṣe ń kàn bíbí bàbá káfẹ́ kọ́ jù náà yóò ta ìdẹ́yìn fún mi ṣé nǹkan ti ń bẹ́ nu ọpọlọ rẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn agbọ́dọ̀ tó parí yá kò sí ìwọ bí ọ̀dà kò sí ìwọ bí ọ̀dà kò sáfà kankan tó lọ bí ọ̀dà òwòlé yá àwọn èèyàn ń béèrè ẹ̀tọ́ pọ̀ èèyàn sì ra fà kankan lọ bí ọ̀dà òwòlé yá kò sí ìwọ bí ọ̀dà ọ̀dà wọlé yá ṣùgbọ́n ẹran tí ẹsẹ̀ kan rẹ̀ ti gé àbí ọwọ́ kan rẹ̀ ti gé inú ọ̀wọ́lé yá etí rẹ̀ láwọn ti tàbí tí kò sí wọ̀ bẹ́ẹ̀ kò di lọ́wọ́ ìwo rẹ̀ ti dé kò di lọ́wọ́ ṣùgbọ́n ìwo rẹ̀ tẹ́ ó sì ń sẹ́jẹ̀ kí ń dùn ún ó ti di mọ̀rí bọ̀ ó ti di aláìsàn tó bá bá bẹ́ẹ̀ dídọ̀ léyà ìní ilẹ̀ wà ó ti jẹ àjẹjù kọba lẹ dìde mọ kò sí wọn nìkẹ́ ìdúpá léyà oúnjẹ oúnjẹ tó jẹ ọjẹ lọ́rọ̀ tuntun ọ̀nà wọn sì ní àlẹ́ mú káàdà torí ọwọ́ ajé òkú mi kan náà ti jẹ lè dìde kò sí wọn àti ìdúpá ìdúpá léyà so a sọra fún àwọn àdéhùn tó wá ti pàtó ìtọ́lọ́ ń bá dáńdá wípé kò sí ìwòkùn àlèfòpaléyà ọlọ́run dáńdá wípé èsì rẹ̀ ní kóńgó àlèfòpaléyà ṣùgbọ́n àwọn èèyàn wọ́n rẹ̀ tóbi wá sí ń bẹ̀ àyẹ̀gbẹ̀sẹ̀ àmì àdìsọ àdìyẹ ewu ike ẹran dáadáa kótó di pé ẹ̀rà àbí ẹ̀sùn pàdéyà tẹ́nìkan bá ti pa ẹran iléyà ní olé kan ní mọ́tàbù màlìbíà ó ti kọ́ fún àwọn èèyàn nínú ilé kan láti ẹnì kan fi pa ẹran bẹ̀rẹ̀ lórí kọ́rọ̀ àwọn yóò jẹ yóò bá lùkú náà jẹ inú wọn máa dùn jọ́nà ìtọ́jú lò àwọn náà balẹ̀ yá ẹ bá ní méjì wọn níbẹ̀ ta kò sí wọ̀ mí yẹn náà. àìpín ewúrẹ́ àgbò àìpín pakúléyàwó kò sí ìwọ̀n bí ká fowó lọ́wọ́ owó rẹ̀ ó pé ìmọ̀ta ń lẹ́rọ ìyẹn kan lọ́gbọ́dọ̀ ní ìdí pẹ́ẹ́sì wájọ kọ̀ fúlùdì pé ẹran kan náà ní anilágbára kájọ pawó pọ̀ á sì jọ pé méjì dọ́gbandọ́gba yẹn láti di orí láti là á tó fi dérú ní ọba tẹ̀lé àwọn ṣùgbọ́n òkú rẹ̀ nìkan lọ kọjá kò ní yóò ní ẹran yẹn kò sí wọ̀ bẹ́ẹ̀ lọ́ba fún ọjẹ́ kò sí wọ̀ bẹ́ẹ̀ mọ̀kẹ́jọ́ akọ̀ fún ìtòbá ṣẹ̀kùn rèé ní ọba tẹ̀lé àwọn ṣùgbọ́n màálù àti ràkúnmí èèyàn méje lè pa ọkọ nìyẹn bẹ́ẹ̀ bá tó méje kò sí wọn bẹ́ẹ̀ ẹlẹjẹ méjì tẹra wọn ju ẹlẹjẹ mẹ́ta ẹlẹjẹ mẹ́rin ẹlẹjẹ mẹ́fà ṣùgbọ́n káàtì ẹwà pẹ pọpọpọ fún ṣe kí ni o kọmọ ju méje lọ apá kan náà mọ sọ pé kò sí wọn bí kíyàn mẹ́wàá kọ para fún mi kẹsẹ màálù kọ para fún mi tó nípa ìdájọ́ tọrọ kọ mọ ẹran nìyẹn nípa ìta gbọ́dọ̀ ṣọ́ra fún àti òkun àwọn ní òkun àwọn ní òkun ìfà ìran ẹlẹ́yà ìfàmì ìdùnnú oore tọ́lọ̀ ń pe ìfihàn náà jẹ gẹ́gẹ́ bí mọ́mọ́ wa ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run tó ń pàṣẹ ìtò àwọn ọ̀rọ̀ àti ìgbé látàkì ìdórí pé ká lọ́dọ̀ ọlọ́run lórí wípé àti ìrẹ́rẹ́ jẹ láàrin olùkọ́ tó wọn bẹ nu ẹni tí jẹun lónìí wọn bẹ nu ẹni tí ìdí ìjẹ bí ọ̀rọ̀ pé tí wọn bá jẹ sílé wọn jẹ lọ́la bí ọba ti jẹ lọ́la ti bí ọ̀tún la yọ jẹ rẹ ẹtí ìlú rẹ fẹ́ ìjẹ lọ́sẹ̀ ẹtí ìlú rẹ ìjẹ lóṣù ẹtí ìlú rẹ ìjẹ lọ́dún ẹtí ìlú rẹ ìyẹn ti ń jẹ ẹtí ìlú rẹ fẹ́ ẹ pa fẹ́ dà ìyẹ́dùkú ọlọ́ọ̀hì alàmà rọ̀dọ́pàfù yìí kẹ́ ẹ rántí òun ọlọ́ọ̀ lórí ìbàdí mọ́tòlá àdáhùn tó ń fi kẹ́yìn tó ń fi ọ̀rọ̀ fún yín kẹ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ òkú ọlọ́run ẹ mọ̀ orí ọlọ́run tá à ń gbó ń pa omi ojoojúmọ́ ìdàgbọ̀ ọ̀la náà tá à ń fi èèyàn ní owó ní ojú mi ò ní rí omi àbí tí ó kọ́ ojú bàbá ju ọjọ́ lórí òòlù bàbá kan bẹ ó Nàìjíríà bí ọjọ́ kẹta ló tó ń Saudi Arabia kọ̀wé rárá. ìdí ọ̀mọ́ra olówó lọ́ba dé sọ́dọ̀ mi bá fún kẹ̀kẹ́ tó mo fún lọ́sẹ̀ lọ́ba wò tó jáde sọ́lẹ̀ sí ọpẹ́ ọjáde báyìí àdúrà lọ́kọ́kọ́ ń ṣe fún mi bí ọbẹ̀ ẹ̀lẹ́ ọbẹ̀ ẹ̀lẹ́ ọbẹ̀ ẹ̀lẹ́ ilé lára rẹ̀ ló ń jẹ lọ láti jẹ á ní kẹẹdùnra yín anyị kẹẹdùn fámìlì yín nú títí kẹẹdùn pé orí ọlọ́run tó ń ṣe àǹtìkì ẹ̀rẹ̀ fún yín ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ajẹ́pẹ́tọ́ bá rí bẹ́ẹ̀ lọ́lọ́run bá ti fi ìgbà fún yàn tó náà ní kó nù. èyí kò gbóòdù yìí pé kó ara ọwọ́ àwọn ní ọ̀sán ọ̀la àyè ọ̀sán àyè pé lọ́dún kan àgbò méjì àgbò méjì ọdún mi ti jẹ tọ́pọ̀ ẹran one hundred sọlọ́mọ àlè ńgbọ́ padà ni mo ní kí á jọ bá ọmọ bí o ńgbọ́ wọ́ọ̀rọ̀ ká jọ ọmọ bí o àwọn ọba Saudi Arabia thousand ní ẹ máa ń bù fún báńkì ìsìlámù èmi náà ti dẹ́bẹ̀ báńkì lẹ́bi ọdún márùn-ún bá wọn wọn gbọ́dọ̀ mìíràn àwọn àtúmọ̀tà àwọn àlùmíì ẹ̀ẹ́dì tó ẹ̀ẹ́dì kọ̀ọ̀kan tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe làwọn sọ pé táwọn ti báyìí wọn ẹran gan wọn yìí yìí táwọn ti báyìí ni ti bóòlù lè mi máa ń àwọn èèyàn kéré ní owó tiwa ìní ẹkọ sínú àpò táwọn náà bá tẹ̀ dúpẹ́ fọlọ́run ọlọ́run ní ìdíwò ti ẹnu ẹrù wọn ẹwà wọn ní bílíọ̀nù tírílíọ̀nù gbogbo àti ìdílé gbogbo ẹran náà ti àwọn ọlọ́dún yìí èlò ajẹran náà ẹran one fifty thousand one twenty thousand one ten thousand lẹ́yìn tó bá ní kọ́ lọ ẹ tó bá kọ́ tẹ́ẹ̀kì one thousand rú ẹ kò ní mọ̀ kó yọ lówó táwọn èèyàn jẹrọ lọ gbá àtúntò tí mo dàgbà bọ ìgbọ́n tẹ́ wàá fi ọmọ àbá àwọn ọmọ bàbá bọ̀ ọlọ́run kọ́ sàrà wọ̀ ẹ́ tó. nínú ìròyìn ẹran nípa àwọ̀ rẹ̀ èyí tó funfun báláwù ọwọ́ àánú àbí kánú tó kọ́lá ń pa ṣùgbọ́n kọ̀ọ̀kan tó jẹ́ májẹ̀mú èyí tó ṣe é pé dúdú bẹ́ẹ̀ ní irú rẹ̀ tó yí wọ́ dúdú bẹ́ẹ̀ bí ní igbá àyà rẹ̀ tí ó fi lélẹ̀ dúdú bẹ́ẹ̀ bí ọrùn ẹsẹ̀ rẹ̀ ànábì sọ̀tọ́lá òun náà ọ̀pá wò kò sí àwọn ẹran tá a lè pa ṣùgbọ́n bọ́ bá ti kù gbò sí tó dáa sí náà ni ó sì ní ládàá síwájú ọlọ́run tó bá ti pé tí òdodo ló fi rà á kò ká sì rà á gbọ́dọ̀ bá ti fún wa ní ìgbàlè wọn àsìkò pípa ẹran onáyẹ lẹ́yìn ìgbà tí ìmọ̀ tó bá ti pàdé ẹ̀ ìwọ́ wà láǹbẹ lọ́dọ̀ wa kò sí màmú kò sí dáadáa ni ìmọ̀mú pọ̀ àyínmọ̀ rẹpẹtẹ ni kò dàbí sáwọ́dí arábíà àmàdí náà olóyè gbogbo ìmọ̀ lọ́wọ́ kọ́ pàdé ẹ̀ ibo ń bá ti yọ bí fifteen minutes wọ́n fi lẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ yóò yàrá tẹ o bàtà wọ́n fẹ́ràn ìmọ̀lọ́dọ̀ wa ń bi aago mẹ́sàn-án ní sáà tàbí aago mẹ́wàá ìdá abákábá mi tẹ́gbẹ́ àbò òjìgbẹ́ yóòjìgbẹ́ yóòjìgbẹ́ lọ sí ọmọ ìtajà ẹ̀ àpò ìwọ̀ ní jẹ́ ń bẹ̀rù fọ́nrán àwọn àbá àbẹ̀ pé láàrin àsìkò tóòmù yọ sáfẹ́ sùúrù díẹ̀ yẹn títí tó wọ́n fi yàtà yìí làtò bí ẹ̀rẹ́ kiri yìí. ṣùgbọ́n jẹ́ bí ẹni tí àwọn ènìyàn wò kọ́ pé ń jà síwájú lónìí òní kó tètè kú kó tètè fẹ́ káàdùkọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé tó dáa tó lé pọ̀ lọ́nà àyàfi kí máa mọ̀ bá pẹ́ náà láti sùúrù bí àtìdé òṣèré tó bá tán àtìdé èèyàn tó pẹ́ náà ká ló máa mú pẹ́ náà lọ. àbáwọn èèyàn tó ń gbóhùn òní máa mú ìlú kan ní ẹ wà òsì pé ìmọ̀ràn kan ní ó tí mo yíjú fún wọn tí ẹ bá ti fi sùúrù tó ń yọ àtòtí àwọn èèyàn mi tó fi ẹni wó kírun tí mo mọ òfin tó bá àwọn òfin àtòlẹ́lẹ̀ ẹ̀yìn gbà yẹn àwọn náà lọ. àbí ìmọ̀ràn mẹ́rin dé lọ bá jákùn káàdì dúkìrù náà wọ́n lé ẹ̀rìn sí o ó òṣìṣẹ́ ní ló wà. tó nígbà tá a ti kò sí ọba yẹ kí ìwọ̀n ọmọ ọ̀pẹ ọba ti lọ káàdì fọ́ ọmọ ọ̀pẹ kò sí wọ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀gbà ní ìbàdàn. ẹ̀rọ tó bá já lọ táàrí gbogbo ọjọ́ tó yẹn fi gbẹ̀rán ló ti lọ sọ́kó tó dé mọ́tíálà wà ń àwọn ọ̀rọ̀ wà àwọn onímọ̀ ìgbà wo lè ẹran tá a fẹ́ pa tó di tọ́lọ̀ ẹran tá a fẹ́ pa fún iléyà ìgbà wo ló tó di tọ́lọ̀ mọ́tàbù màlè kí yíyá táwọn bàbá wa kọ́ wa ó náà ní pé nígbà tá a bá gbé ọ̀bẹ lé lọ́rùn ká dà ní ẹ̀pẹ́ ẹran ọdún mi rè o bàbá fi ń ju báyìí ó ti di tọ́lọ̀ ó ti dẹ̀rọ iléyà. ajẹ́pẹ́ ìtọ́ba lọ́dọ̀ tiwọn. ìtọ́ba ká lọ tó dé lẹ́yìn ọ̀rẹ́ yìí gbogbo ọjọ́ iléyà ti tán. ìjẹra ìjẹra iléyà ọdún mi lè fún ọmọ ọgbọ́n. ẹran iléyà tààrà àti ra àti tọ́jú ẹ̀ àbá tọ́jú ẹ̀ tá a ti mú tó àwọn ti lọ. ẹlẹ́ àwa lọ́ba bímọ ọjọ́ àgbàlagbára kára mú tàbá dùn ètò ìsúná ọmọ kò sí wọ̀ bẹ́ẹ̀ ní màlìkíyà kò sí wọ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ ọjọ́ ìkómọ ọ̀bọ̀ sí mọ́ndé tuesday lọ́bọ́ sí àwa sọ̀rọ̀ dídùn ìdè tuesday iléyà bẹ́ńtà ìkómọ náà kò sí wọ àbí sí. làwọn agbẹ ẹran lára di wẹ́nẹ̀dẹ̀ iléyà ń bẹ́ ń ta ìgbọmọdé ń bẹ́ ń ta kò sí wọ̀ bẹ́ẹ̀. ẹ̀ńtọ́ lọ́ba ti ṣe ọtí léde mọ́ndé ọlọ́run ti ìbò láti rí nìyẹn. kò ní ìdìbò wa máa tó wọn máa di pé ìwé ìlú ẹni tó pa o títí iléyà ni àbí àbítọ́wọ́rọ̀ ká tẹ̀jẹ̀ lẹ̀ ká ti jẹun níjọ́ kẹjọ bẹ́ẹ̀ náà níjọ́ iléyà ọlọ́run ti ìbò láti rí. tọ́ba wa àlọ́kọ̀ ọkùnrin nínú gbàgbé ọlọ́run ọlọ́mọ tó fẹ́ lọ ọlọ́mọ tó gbàgbé fún wa. ẹran ní yàtọ̀ àtúntò mọ́lẹ̀ kí wọ́n bá jí lọ kèsì túláàsì ní pé ọ̀rà mi kèsì túláàsì ní pé ọ̀rà mi. àpáta labani awọlé kálọ̀ tí tí àwọn ọmọ pé ọ̀yá ẹ̀wà gbé kẹrù tí jáde gbẹ̀ngàn láti fún ẹ labawa afọ àdìgbọ́n lọ sọ abẹ́ àmì o ebi yẹn pé o fẹ́ jẹrọ yóò wá jẹrọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí lẹ́rù mi ọ̀rọ̀ yìí lẹ́rù mi ẹ lọ rẹ láti ṣe so tó kìí ti tú láti ní kéèyàn ọ̀rọ̀ àmì gbẹ̀rán ń di lọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa lọ́dọ̀ mẹ́rin kó o tó pa ẹran tí wọn bá jí lọ ẹran rẹ ní ẹjì lọ tọ́ba jẹ́ kó o ti tèlè rí tẹ́lẹ̀ kọ́ ọ̀pọ̀ ẹran lọ́dún yìí túláàdì ní kọ̀ọ̀rọ̀ mi tọ́yẹ kó o ti tèlè rí láàrin wọ àtọ́lọ́ ìkẹ̀kẹ̀ lọ́lọ́run bí ọgbọ́n tó a ah! alihamudulila máa pa ẹran ọdún lọ́dún tó tèlè rí ẹ̀kọ́ lọ́ bẹ́ẹ̀ túláàdì ní kọ̀ọ̀rọ̀ mi ẹran rẹ ní ẹjì lọ mo rò kó tiẹ́ nù bọ̀ bá ti pàṣẹ

ní bá wá rí padà á gbé lọ́wọ́ àbá rí gbé lọ́wọ́ ní sẹ̀ríà ọ̀rọ̀ mi nìyẹn ká fìyẹn lẹ̀. tó nta fẹ́ ló bẹ̀ ní pé àwọn àtàwọn oríṣiríṣi lóró pọ̀ mọ́ ẹran iléyá tí wọ́n fẹ́ ká ṣe ń pẹ́ ẹran iléyá ká jẹ́ ń bẹ̀ ká ṣe tààrà ń bẹ̀ kò sí ìwọ mi ká tẹ̀bù bẹ̀ jíjẹ àkọ́kọ́ tá a kọ́ sọ nkùtù láti o lè pa ẹran kọ́ mọ́jẹ́ ń bẹ̀ pé wọ́n mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ láàyè náà ló ń lọ pàdé yàn lọ ló ti sàníyàn tó wọ̀ lóní wọ́n fẹ́ bọ́ pàdé wọn kò sí wọ́n bẹ́ẹ̀ ìkan bẹ́ẹ̀ lè rẹ̀ ẹ̀jẹ̀ nínú tó padà ó ti wọ̀ náà lóní wọ́n mẹ́ kò sí wọn bẹ́ẹ̀ ọ̀ràn yẹn káwọn sí fún rẹ ní ẹ̀kọ́ rẹ fún bàbá rẹ bàbá rẹ kòkò tí èyí wọn tó bá ti dà ní ẹja ìmọlẹ rẹ yóò wọn lọ pa lọ́dọ̀ bàbá wọn lọ pa lọ́dọ̀ ìyá wọn lọ pa lọ́dọ̀ ẹ̀gbọ́n tó wọn náà ló ládàá rẹ lórí ọ̀nà léyà kòkò ebi tí láti kọ jẹ́lẹ̀ èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìfi ṣe sàrà ìfi ń jẹ́ sàrà náà ni ìfi ìyẹn dá nìyẹn ìgbówó ọlọ́run fún mi lẹ́sàn-án lórí nǹkan ìwọ ọmọdé fún ní a fi ń fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ní gbogbo àyè pé ká mọ̀ sí sàrà àtọ́lẹ́nu bá fi ẹran àti ẹran méjì ká máa gbé káàkiri àtìkọ́jẹ́ gbogbo àti wọn náà ká ní bá ti bá ti yẹ ọkọ̀ àwọn náà kàn á ti ẹran òkú gbà lọ tọdún wa lẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ tọdún ọdún tàtà sí ilẹ̀ tẹ̀ ẹ̀ sì ṣe bí Islam rẹ gbogbo àti máa ti ń pa ọ̀rọ̀ ẹran súná tọ́jọ́ pé àti gbé ìgbìnà sí Islam pátápátá. àpẹẹrẹ súná àwò àmàlà àti ráìsì àmà àpè àwọn èèyàn lónìí o àbí yí ẹni tọ́gbọ́n kalẹ̀ ìtàlù kọ́ wà yóò jẹ nǹkan tó bá jẹ nǹkan kò lọ́lọ́fẹ̀ yóò fún five hundred naira one thousand two hundred àmà àgbàjọ àbí ọmọ gbàjọ kọ́kọ́ ọmọ àtàbùkù bí ọ̀dà tọ́yẹ ká ṣe pẹ̀lú ẹran ìyẹn pé ká jẹ kẹgbẹ fún bẹ́ẹ̀ àwa ní ìsìn yìí ó kéré nínú ẹgbẹ́ yìí pé ń gbé ẹran tútù ẹran tútù nínú ẹran tó lọmọ ní lọgbẹ fún yàrá lóyún bá a ṣe bí ó ṣe yẹ ká ṣe ẹran léyà bẹ́ẹ̀ náà ló yẹ ká tó ná bí ó sì jẹ tútù òde ọwọ́ àbù lọ ń dédé fún wọn àbí omi omi kíláìsì ọwọ́ àwù ẹ̀yìn kátó yẹ pé ah tálákàlẹ̀ nìyẹn ti pé nítorí pé ẹ̀kẹ́dọ̀ ń gbélé lábọ́ pé tálákàlẹ̀ nìyẹn ò tí ó sì ní ìgbé ọ̀rọ̀ sí tí ó sì jẹ́ ẹ wá gbé lọ fún un. ọ̀wé nǹkan bá ṣe láàbíyàn ló ń túmọ̀ ní kò ń ṣe súná ọmọ àti iléyà tó bá tọlọ́rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ìta máa ti àṣà lásán ni òṣù àtúnmí á ní súná ọmọ èmi wá jẹ́ níbi ń pa tó ní ìdíkọ̀ ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ pé mi wá jẹun súná ọmọ lọ́dọ̀ rẹ̀. kí n kàkà mọ̀ pé omi mọ́ kí n ti ó bu ẹ tọjẹ tán alaka kódà bó òní tó ti rẹ bó ti gẹ́gẹ́ ló gbé lọ bó ti sábò ló lọ ọdún fún ẹ apá kan ìlà àdàbò wa kù jẹrí ẹsẹ rẹ ọba àjẹ ọba nítorí òfin pa rẹ kájẹ ọlẹtọ èdè káṣe sàrà sí fẹ ni ṣùgbọ́n ẹran ọdún yìí fẹ́ pa àpọ̀gbẹ̀ kan tó nǹkan. náà sọdọ ìgbà tó lọ fẹ kọfẹ kan tó nǹkan tẹ́lẹ̀ lẹwà jẹ lájẹ tán àbúrò náà ló jókòó tì lọjẹ nǹkan rẹ tán èyí kó bóyá ọlẹsẹ kankan wájú Ọlọ́run tó ti yé sì pé kọ ọlẹsẹ kankan wájú Ọlọ́run àdúgbò àtàwọn ọmọ rẹ àtìyàwó kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ẹ̀bùn náà ni pé ẹ ti rẹ́ pé kìí ṣe kó ní bùkátà ti ràn irú mi wá wá lọ́wọ́ àti àwùjọ ẹ pọ̀ mí náà ẹ bá ẹ bá sáré gbé mi lélo kalẹ̀ òfin ní láti gbé káàdì kò sí ìwọ̀n bìyàn náà mo kò tiẹ̀ sì èmi náà kú pẹ̀rẹ̀ kìí pé pẹ̀rẹ̀ kò sí ìwọ̀n dúró fún ẹ̀ńtọ́ pẹ̀rẹ̀ jẹ ìgbé nǹkan kọ́sẹ̀ ní wípé kọ́ wá jẹ́ pé ọ wà lé tútù ẹ máa transfer láàrin ara yín ẹ̀ńtọ́ pẹ̀rẹ̀ ẹ̀ fún un onóògbé tí ẹ wà àbí bàbá ìmáàmù tọpẹ rán tó lówó lọ́jọ́ àwọn àmúmú gan lọ ẹ̀fọn àwọn adá ìfẹ́ ẹran ẹ̀fọn máa dájọ́ sí lọ́dọ̀ òfin ìrìn tẹ̀lé ọ̀lọ́. àṣà jọ̀n jọ̀n jọ̀n jọ̀n táwọn ní jogún jogún jogún jogún nígbà táwọn àfa wà ní tálákà ní ìsìn àìmọye àfa mi tó na jùlọ lówó tí ló tún gbà láwọn yẹn sí ìyá ọmú ìyá aláta yóò tún á fún tẹ́sí náírà fífi náírà tó wọ́n ṣàdúrà ẹjọ́ yẹ kó òǹgá lọ́yọ̀ kọjọ owó lákòókò kù tó kọ́lọ̀ kọ́ máa kọ́ àwọn àti tó eléyìí ni ìwọ̀nba díẹ̀ nípa ọ̀rọ̀ iléyà tó ìdí wa àmọ́ ti tẹ̀síbí àmọ́ mọ̀ ìpínjọ sunday làwọn èèyàn mọ̀ ọ́rọ́ bìbìbì láti àràbá tó láti bí five o'clock lọ́dọ̀ tó wa wọ́n ti wọ́n fi sẹ́wọ̀n wọ́n mọ̀ ọ́rọ́ bìbìbì wọ́n mọ̀ ọ́rọ́ mú tẹ̀lé fáwọn àwọn àtìwẹ́ náà kan náà wọ́n fún fún àdúrà àtìwẹ́ bẹ́ẹ̀ náà ní táǹkì wọn wà ní àràfà láti àárọ̀ sunday ni wọ́n ti wà ní àràfà àràfà gan bẹ̀rẹ̀ ní àsìkò àyílà ní nǹkan bíi one lọ́dọ̀ tí wọn tí ọ̀jẹ̀ bíi eleven lọ́dọ̀ tí wa so ní àràfà ti bẹ̀rẹ̀ táwọn aráàlú tó ti máa ṣàdúrà àwọn màláíkà ọmọ sọ̀kalẹ̀ wọn tọ́lọ̀ ọmọ sọ fún ọ yìí pé àwọn èèyàn wọ̀nyí

ìyẹn ni pé yóò kú lórí tàwùsí yóò kú lórí bọ́lọ̀ lọ́kàn kìí ṣe pé ìdè mìíràn tẹ bọ́ ní túmọ̀ sí o pé kọ́ máa ti dọ́gba wùdọ̀ pé ọ̀rẹ́ ẹ̀sìn ìwé sẹ́yìn sísẹ̀ tí yẹ́rà tó ti kó ìjẹ̀jẹ̀ rẹ̀ gbogbo gbogbo inú ìlú Islam ọlọ́run ti yọ ọdún sí ọ ó ti kúkú rẹ̀ kú nínú ọ̀nà ìtumọ̀ ẹ̀ ní wípé ó ti dájú ọ̀dọ̀ ọlọ́run tó kú lórí tàwùkì ìmọ̀lọ́ọ̀lọ́kan ṣùkọ́ lọ́n jẹ́ gbogbo kú lórí tàwùkì kama ti tẹ̀síbíir allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd àtòrí ti ṣe nǹkan wá nínú súnà nílùú ọ̀sán láàrin sọ́lá náfìlà méjìlá máa ń yàn á sì yàn pẹ̀lú ìmọ̀ọ́mù ni àìsí irun ṣáájú ẹ̀ àìsí irun lẹ́yìn ẹ̀ tọ́ba rẹ̀ tó kí náfìlà mọ́lẹ̀ kí màmú òfò dé kò ní ìdíkọ́ ọmọ àbàjá o nítorí wọn ọba tún nà mọ́ àbí ìmáàmù kírun tán lọ́ba bẹ̀rẹ̀ sí yẹn náà sílà mọ́ bàjá mọ́ tó fi ọba tún nà mọ́ tún nà ní pé ká dé ìsáàtì kírun ká jókòó ká máa retí ìmáàmù tí mọ́mù bá dé tí wọ́n ó dìde láti tó wọn ó kírun àìsè ká mọ́ ọ̀fun rákà méjì ni ó kì níbi alákọ̀ọ́kọ́ tọ́ba ti àdúgbò àgbára alákọ̀ọ́kọ́ náà yóò ti mẹ́fà tẹ̀lé yìí níbi ẹlẹ́ẹ̀kì tọ́ba ti Allahu Akbar dìde sókè yóò ti márùn tẹ̀lé tá a bá tú gbogbo ẹ̀ méje lákọ̀ọ́kọ́ ẹ̀fà lẹ́ẹ̀kì láàrin rẹ̀ òtútù náà kan pàtó tó ti ẹmọ wílé ìmọ̀tọ́ wa fi àwọn àdìkáàwò tọ́wọ́ àwọn súnmọ̀ náà kò sí wọ̀ bẹ́ẹ̀. sọ̀tìyẹ́ntì nọ́mà ní kí ìmọ̀ ọmọ tètè kọ́ káwọn àyìntọ́wà lẹ́nu kò lè mọ̀ tètè. ìwọ̀n gbà tó dé ìmọ̀ ọ̀mù ti wí tán ọ̀rẹ́ mi ó ti ń bá tó lọ àjẹkù ọdún ó ti fi ẹ̀ nọ́mọ àwòjẹ tó o so ó ti fàásì kó má jẹ pé kó o tó o ṣe fẹ́ ìmọ̀ òkè òkú. ìmọ̀n wa rùkù rùkù lóde tó ọba o lè ṣe aláàgbọ̀ ẹyọ kan kọjọ́ ìmọ̀ kó o sì máa fi òkú lọ torí dọ́dọ̀ apá kan nínú àwọn onímọ̀ tẹ̀síwìrì yàtọ̀ sísà àkọ́kọ́ yẹ wọ́n bá bọ́ fún ọ òfin sì dúdú sáà làwọn onímọ̀ ń gbé ìdúró lórí tó ti dúró sáwò ìgbẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ti wà lẹ́yìn ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù ti gbé tí ìmọ̀ọ́mù rẹ bá tẹ́lẹ̀ ẹ̀tẹ́jọ́ ló bá ṣe níbi ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ̀kejì mọ́ bá ṣe tó ti yé sìn tó bá tó wá mẹ́nu lémi ẹ̀sẹ̀ tó bá nà láìpẹ́ kó lè mọ̀ kó wọn ṣe tòjú lù sáwò tó ń tí mo bá ti sọ̀rọ̀ rẹ̀ káàánú ọ̀dẹ̀ fún wa ìmọ̀mù atọ́kọ̀ ìfún wa ọ̀pá sí ìfún wa lórí ìtọ́jọ́ tó pàtàkì jẹ́ ẹlòmíì torí ìdùnnú ìjọ ọdún ni ó bẹ̀rẹ̀ nǹkan kàrà yóò lóun dunnú pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun ni o pẹ̀lú àwọn ẹgbẹ́ òun ni o pẹ̀lú àwọn tó dùn lọ ni o pẹ̀lú kò lọ fún wọn lẹ́kan ni o àwọn gbọ́dún jáde ni o ìtí ọ̀wà ẹ̀kóòtù tẹ́lẹ̀ ìjọ ọdún ni ọ̀wà bẹ̀rẹ̀ gbogbo ìjà yìí ìjọ ìbáàdà ọbẹ̀ mee kì í tó sì náà ìjọ ọdún ni ọbẹ̀ rẹ̀ níbi àwọn máa ti ń bá wọn dá wọn dá wọn tẹ̀sí ẹni fara wọn lásọ ọkùnrin míì tó sì náà ìjọ ọdún ni ọbẹ̀ rẹ̀ ìyẹn máa ti ń fi jà wọn sí ká sọra fún bẹ́ẹ̀ ká sì sọ dáàbòbò àwọn ọmọ wa ìgbé sí ìjọba yẹn àti àwọn wa tó kọ́mọ̀jẹ́ yìí pé wọ́n wà pé ìdùnnú ni àwọn ṣe ń jọ ọdún ọ̀dà ni tọ́wájú àtìké ńlẹ̀ kọ́lọ̀ kó sàmójúkò fún wa àti wọn lọ́nà ọlọ́run kó sàmójúkò tó bí a ti ọdún náà lọ́dún ayọ̀ ẹ̀ àtìkù tọ́lọ̀ ti ṣe ọlọ́run mọ́jọ lọ ètò àtúndé sí lọ́dọ̀ ọlọ́run kó bù wá láti bí tó pàdé fún ìgbà yìí àdìkú àtìkù kó ṣe fún wa kó láti pè wọ́n lọ́wọ́ láàánú rẹ̀ سبحانك اللهم